nítorí ẹ̀sùn yahoo ṣíṣe adájọ́ sọ akẹ́kọ̀ọ́ fásitì kwara mẹ́fà sẹ́wọ̀n ńìlọrin adájọ́ evelyn ayọ̀díke tiléẹjọ́ gíga kan ńìlọrin nípínlẹ̀ kwara ti sọ ismail abdulbasit ọládìpọ̀ victor ibrahim olúwatósìn ayọ̀tọ́lá ṣẹ́gun samuel musba waris àtọmọ́ àti babalọ́lá razak olúwadámiláre tí gbogbo wọn jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì Kwara State University kwasu sẹ́wọ̀n fẹ̀sùn pé wọ́n ń lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn mọ̀ sí yahoo EFCC ìyẹn àjọ tó ń gbógun ti ìwà jìbìtì lílù àti ṣíṣe owó ìlú mọ́kùmọ́kù nílẹ̀ wa ló wọ́ àwọn afurasí mẹ́fẹ̀ẹ̀fà lọ síwájú onídàájọ́ Àyàndíke fún onírúurú ẹ̀sùn pé wọ́n lu àwọn èèyàn ní jìbìtì lórí ẹ̀rọ ayélujára àwọn olùjẹ́jọ́ mẹ́fẹ̀ẹ̀fà sì gbà pé lóòótọ́ làwọn jẹ̀bi ẹ̀sùn tí Economic and Financial Crimes Commission EFCC fi kàn wọ́n nígbà tí onídàájọ́ Àyàndíkè ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ó ní lẹ́yìn táwọn ti ṣe àyẹ̀wò fínífíní lórí àwọn ẹ̀rí tí àjọ EFCC kó síwájú ilé ẹjọ́ tí àwọn olùjẹ́jọ́ náà sì ti gbà pé àwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ó ní kí wọ́n lọ ṣẹ̀wọ̀n oṣù mẹ́fà mẹ́fà kí gbogbo fóònù alágbèéká àti kọ̀ǹpútà alágbèlétan tí wọ́n ń lò fún iṣẹ́ aburú náà di tìjọba àpapọ̀ tó fi mọ́ àwọn owó tí wọ́n bá lọ́wọ́ wọn. ní ti Ibrahim Babalọlá àti Olúwatósìn adájọ́ fún wọn láǹfààní láti san ẹgbẹ̀rún lọ́nà igba náírà two hundred thousand gẹ́gẹ́ bí owó ìtanràn kí Ismail Ọládìpọ̀ àti Àyàntọ́lá san ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan náírà one hundred thousand gẹ́gẹ́ bí owó ìtanràn ibrahim alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín